ẹ káàbọ̀ sórí ètò lọ́sẹ̀ yìí ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ kú ìjókòó ẹ gbọ́ bí inú mi ṣe ń kọrin tó ń kọrin sọlọ́run Elédùmarè lónìí ó ní ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ògo yẹ ọ́. ọlọ́run tèmi òzánayẹ ọ́ ẹ ṣé o bàbá bẹ́ẹ̀ ni ẹ ṣé o ọlọ́run wa ẹ ṣé o ọlọ́run aṣẹ̀dá wa elédùmarè ọlọ́run amẹ̀dá elédùmarè ọba táyérọ ọlọ́run ẹlẹ́dàá wa òun ṣẹ̀dá gbogbo wa ó ṣẹ̀dá ẹranko ó ṣẹ̀dá ewéko ó ṣẹ̀dá àwa èèyàn gókó <laughs> ẹ ti notice kókókó yẹ àfi sùúrù ọlọ́run ọba ni mò ń kí ni mò ń kẹ́ ni mò ń gẹ̀ ni mò ń yìn lọ́tún lọ́sì ni mò ń rábàbà ni mò ń rá ni mò ń kíka ọ̀tún mò ń yíka òsì fún kí nìdí ìdí ni wípé òun lọ́ba tó tó ó tó gbọ̀pẹ́ bẹ́ẹ̀ ni ó tó ọpẹ́ wa gbà ó tó ìyìn wa gbà àti wípé kò tiẹ̀ ló ń jẹ mí ọpẹ́ ìyìn ló ń jẹ rẹ̀ bẹ́ẹ̀ ni òun ni mo fi gbogbo ọpẹ́ fún bí mo ṣe ń kí wa káàbọ̀ sórí ètò lónìí sórí àkọ́tún ètò ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí inú mi máa ń dùn bẹ́ẹ̀ ni mo ẹ wò ọkàn mi máa ń fò fáyọ̀ ní gbogbo ìgbà tí bá ti ní àǹfààní láti wá sórí amóhùnmáwòrán yín ní gbogbo ìgbà mo mọ̀ pé yín náà ti ń dúró ẹ ti ń retí pé ah aago mẹ́rin fẹ́ lù bẹ́ẹ̀ ni mo dẹ̀ lérò pé ẹ ti jókòó ẹ ti wà lórí kalẹ̀ láti gbádùn ètò tòní báwo ni gbogbo ọ̀sẹ̀ yín báwo ni òpin ọ̀sẹ̀ yín náà báwo ni gbogbo last week wọ weekend and all báwo lẹ ṣe gbádùn ẹ̀ sí kí láwọn àdójúkọ tẹ́ ẹ bá pàdé ẹ wò ẹ fi àdójúkọ sẹ́gbẹ̀ẹ́ kan torí pé ọlọ́run ó ti take care gbogbo wọn bẹ́ẹ̀ ni ó ti dá sí gbogbo ìṣòro ó O ti dá sí gbogbo challenge o ti dá sí gbogbo àdójúkọ and then a new chapter is opening for us bẹ́ẹ̀ ni o ìwé tuntun à ń ṣí abala tuntun fún ẹnìkan lónìí tó wò mí lójú amóhùnmáwòrán wa lónìí Orísun TV ló gbàràdá pẹ̀lú ìjọyà wọn dẹ̀ ní ká máa fún wa ní orin orin ìmísí orin orin tó ní ìmísí ti ọjọ́ ìsinmi tó yẹ pé tá a bá ti ń gbọ́ báyìí hmm, àfi ká máa sinmi ni ká dẹ̀ máa gbádùn ọlọ́run mo lérò pé lónìí ẹ ti ní expectations tó pọ̀ ẹ ń retí nǹkan tó pọ̀ láti gbà lọ́wọ́ ọlọ́run àti pé láti fi lè gbádùn ara wa àti láti gbádùn ara yín lónìí lórí ètò ẹ wo mi lọ́rọ̀ púpọ̀ láti sọ in fact mi ò ti sọ̀rọ̀ rárá because mo ṣì máa you know mi ò tẹ̀ wá ní sọ̀rọ̀ much mo kàn máa fún wa ní orin tó make sense àwọn orin ẹ̀mí ẹlẹ́sẹẹsẹ máa fún wa back to back àwọn orin tá a máa fi jẹ̀gbádùn ọjọ́ ìsinmi wa lónìí mo mọ̀ pa ti lọ church àti josie praise and worship you know fún àwọn tá a ti lọ bóyá first service or second or what have you tá a ti lọ lónìí ní àárọ̀ lọ́sàn-án àbí nírọ̀lẹ́ yìí tí ẹ ní tá a ṣẹ̀ sáré lọ ìnà àwọn kan máa ń ṣe service wọn láago mẹ́ta ọ̀sán <laughs> àfi sùúrù bóyá second service àbí evening service àbí evening evening service lọ́n ṣe yẹn àbí lọ́n pè yẹn <laughs> àfi sùúrù ẹ wo ẹ káàbọ̀ sórí ètò lónìí lórí ètò bí mo ṣe máa ń sọ fún wa ẹ ibi wa ti máa ń ṣe evening service wa la ti máa ń ṣe ẹ ìsìn ti ìrọ̀lẹ́ ìjọyà ìsìn ti ìrọ̀lẹ́ a máa ṣe ìwàásù a máa ṣe praise and worship ìyìn àtọ́pẹ́ àdèmàgbà ọrẹ bẹ́ẹ̀ ni máa gbé offering basket wá sọ́dọ̀ yín <laughs> báwo de la ṣe máa gbọ́ free basket wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni ìpolówó ọjà ni ẹ máa bá wa polówó lórí Orísun TV ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ìdí táwa ṣe wà ní ìgbà ni torí pé ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe ẹ bó jẹ́ bó jẹ́ ìsìn ni bó jẹ́ àjọ̀dún bó jẹ́ concert bó jẹ́ anything tẹ́ ẹ bá ń ṣe Orísun TV àti ètò ìjóyà a ṣe tán láti darapọ̀ láti jẹ́ kí gbogbo ẹ̀ kó make sense láti jẹ̀dẹ̀ wá gbé wá sórí amóhùnmáwòrán kí gbogbo aráyé kó lè bá a lè rí kó bá a wo one or two things tó lè kọ́ lórí ẹ̀ ẹ wo ẹ wo ẹ jẹ́ ká kọ́ sí agbami ètò lẹ́ni ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ọlọ́run orin pọ̀ orin wà ní backyard tí mo fẹ́ fún wa lónìí but then ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí alágbára látọwọ́ ọ̀nọ́s bẹ́ẹ̀ ni alágbára ọlọ́run ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin tá a bá ti dé láti orin yìí à ń tẹ̀síwájú lórí ètò à ń bọ̀. My name is. Alagbara. Hey, you are the mighty God. ẹ̀yin ńlá tóbi jù yeah you are the glorious God bẹ́ẹ̀ ni alágbára ńlá ni ọlọ́run ọba alágbára ńlá ńlá a ò lè díwọ̀n agbára rẹ̀ agbára rẹ̀ tóbi ó pọ̀ ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò sí ẹni tó mọ òdiwọ̀n agbára ọlọ́run bẹ́ẹ̀ ni eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i torí pé mo ti kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan and then lórí yìí mo lérò pé jẹ̀gbádùn ẹ̀ láti wọ́ọ̀ nurse láti máa sọ fún wa wípé everywhere tí ẹ bá ibikíbi tẹ́ bá rò pa agbára wà ọwọ́ ọlọ́run ni agbára tó pọ̀ tó pọ̀ kò tiẹ̀ sí agbára agbára kankan tí ó dàbí ti ọlọ́run torí pé gbogbo agbára láyé àti lọ́run láti fi fún ọlọ́run and then ó wá fi fún jésù ó pé káwa ká bá lè ní access kí a bá lè ní ẹ bá a ṣe máa gba bá a ṣe máa ní ẹ alákòó alákòójọ lo agbára àjọ máa <laughs> <laughs> àfi zuru yorùbá yẹn ó ṣe bákan bákan ṣùgbọ́n nǹkan tí mo ń tọ́ láti sọ ni wípé ẹ àti fi agbára fún jésù àtẹ́rẹ́gbà wa jẹ́ ọmọ tí ó tẹ̀lé ọlọ́run a dẹ̀ jẹ́ ẹni tí ẹ jésù ni àwòkọ́ṣe ti wà gbogbo agbára tí ó wà lọ́run àti láyé tá a fi fún jésù àwa náà ní access sí láti lò ní gbogbo ìgbà pé ní orúkọ jésù tá a bá ti ń pè báyìí gbogbo eékún kó máa wólẹ̀ kí gbogbo àwọn dẹ̀ máa jẹ́wọ́ wípé ọlọ́run jésù kristi nìkan ni ọba ẹ eléyìí mo tún fi kí wa káàbọ̀ láti orí orin tí mo ṣẹ̀ fún wa yẹn ẹ jẹ́ ká lọ j jẹ gbádùn orin tí ọpọ́ tún sí kàn lórí ètò lónìí eléyìí ó make sense gan ẹ máa gbádùn ẹ ara ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> mo fún wa ní ẹ mo fún wa ní ìtó make sense lálàkọ̀kọ̀ right eléyìí náà ó tún make sense ó make her sense <laughs> àbí make us <laughs> make make ẹ wò àfi sùúrù ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin tí ọ̀pọ̀ tó sún kàn mi ò ní dárúkọ ẹ̀ fún wa but then tá a bá ti jẹ̀gbádùn ẹ̀ tá a bá fi máa dé ẹ̀yin náà máa ti gbádùn ẹ̀ and then a máa tẹ̀síwájú lórí ètò lónìí ìjọyà ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀. àbá fi òwe ta ló lè bá ọ dọ́gba ta là bá fi òwe kò sẹ́ni tó lè bá ọ dọ́gba ọlọ́run tó jọ ọlọ́run lọ tààlà bá fi ọ wé bẹ́ẹ̀ ni bó ṣe rí gangan ni tààlà bá fọlọ́run bá wé orin yẹn nìkan báyìí òun ló ń tọ́ọ̀ṣì ọkàn tèmi ló ń bá ọkàn tèmi wí pé ah kò sẹ́ni tá a lè fọlọ́run bá wé o mo wá títí títí títí títí títí oríṣiríṣi ọba ló ti wá tó ti jẹ tó ti lọ tó ti wàjà oríṣiríṣi èèyàn oríṣiríṣi èèyàn jàǹkàn jàǹkàn ẹ oríṣiríṣi leaders láti ní àwọn adarí tó ti wá táwọn pé ah èèyàn tó dá pọ̀ nu ẹnu yìí ẹni yìí èèyàn gidi ni Ah, ó dẹ̀ ń ṣe wá bí pé kẹ́ni yìí kó tiẹ̀ má lọ rárá ẹ fáǹfààní àwọn ta jẹ́ ta mọ̀ wípé àwọn kan wọ́n ti jà fún òmìnira nàìjíríà ẹ ó ti yé wa bí mo ṣe ń sọ pé àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ á máa ṣe wá bí pé ah ẹni re lẹ́ni yìí kò yẹ kó lọ ṣùgbọ́n kò sí bẹ́ni náà ṣe lè dá tó ní ìwà ní ìṣe àti lóhunkóhun tó lè ti ṣe fún wa sẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba dára ju ẹni bẹ́ẹ̀ lọ torí náà kò sẹ́ni tá a lè fi ọlọ́run ọba wé torí kò sí ẹni tó lè ṣe irú oore tí ọlọ́run ọba ṣe fún wa ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni irú oore tó ń ṣe fún àti onígbàgbọ́ o àtàláìgbàgbọ́ bíbélì tẹ̀ sọ pé ó ń rọ òjò sórí alágbàgbọ́ àti onígbàgbọ́ fún gbogbo wa láti jẹ gbádùn òjò ẹ̀ gbogbo wa là ń jí dà ń sùn a ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ à ń gbápá à ń gbẹ́sẹ̀ a ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ ọlọ́run ọba nìkan àdẹ̀ àfúnni nǹkan kan àfún lówó àfún ní bribe àfún lábẹ̀ tẹ́lẹ̀ kankan ń pé tí ẹ gbà jẹ́ kí n jí lọ́la fún àwọn tó ń sanwó ní ilé ìtura eh, hospital rather fún àwọn tó ń sanwó pé ẹ jẹ́ ká fún wọn ní oxygen ẹ jẹ́ ká fún wọn ní nǹkan tó máa fi mí ọmọ iye tó ń sọ ṣùgbọ́n fún àwọn tí a wà ní ayé tàdẹ̀ wà láàyè ara wa mo lérò pé ẹ àsanwó àdẹ̀mọ̀ àdẹ̀mọ̀ rírì nǹkan tí ọlọ́run ṣe fún wa torí pé kò sẹ́ni tá a lè fi ọlọ́run bá wé oore tó ń ṣe fún wa ó pọ̀ ọ̀pọ̀ yanturu ni mo fẹ́ kí a máa fi ọkàn ìmoore ká máa fi sọpẹ́ ká máa fi sọpẹ́ sí ọlọ́run bá ní gbogbo ìgbà pé ọlọ́run ò ṣe ò ṣe ò ṣe ní gbogbo ìgbà ká má jẹ àbàràmọ́ oore jẹ́ ẹ ẹ ẹ wò ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti àwọn tí mò ń sọ wọ́n ti mọra wọn tó bá ti jí láàárọ̀ báyìí wọ́n ti gbọ́nra nù nìyẹn wọ́n ti fẹ́ lọ máa múra ìdá sí ń fọnu ẹlòmíì ibi tó ní fọnu kan ló ti ṣe olóòṣe o olóòṣe o <laughs> àbí zuru ẹlòmíì ibi tó ti ń wẹ̀ olúwo ṣe o ẹ wo kò tọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká máa kọrin ká máa yan ọlọ́run torí pé oore tó ṣe fún wa kò kánjú ṣe ó farabalẹ̀ ṣe oore yẹn fún wa ni torí náà ẹ jẹ́ ká máa farabalẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká máa rush bó jẹ́ ká tètè jí ni bó jẹ́ ká tẹ̀ máa nígbà bó tiẹ̀ jẹ́ nínú bọ́ọ̀sì náà tá a ṣe wà sí ọkàn wa ta àbí nínú mọ́tò bá ṣe ń lọ bí iṣẹ́ àbí níbikíbi tá a bá wà tá a bá kọ̀ ti ro gbogbo oore tí ọlọ́run bá ti ṣe fún wa ká kọ̀ máa dúpẹ́ ká máa yan ọlọ́run pé ọlọ́run kò sẹ́ni tí mo lè fi ọ́ wé nínú ayé tèmi torí oore tó o ti ṣe láyé mi oore ńlá ni oore kàǹkà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ sórí orin tí ọ̀pọ̀ tó sùn kàn mo lérò pé ẹ̀ ń jẹ́ gbádùn ara ẹ̀ lórí ètò ṣùgbọ́n tí ẹ bá fi máa lọ sórí orin yìí tá a bá fi máa dé láti orin ẹ máa tún jẹ́ gbádùn ọlọ́run sí lẹ́yìn tá a bá ti dé lórí yìí a máa ká ètò ẹ̀ a máa ká ètò nílẹ̀ ah mọ̀ bó ṣe yí pé ká má lọ ọ̀rá ṣe mí náà then a ní láti lọ di ọ̀sẹ̀ tó mọ̀ bọ́ mi ì tí lọ ní ìsìn <laughs> mi ò tí lọ ní ìsìn ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí ṣì máa ó yín láti tẹ̀síwájú <laughs> ìyanu látọwọ́ ibk ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ tá a bá fi máa dé ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. ìyanu lórúkọ rẹ ìyanu lórúkọ rẹ your name is dandan dandan dandan dandan dandan ìyanu. bẹ́ẹ̀ ni ó máa ń ṣàwa náà ká ma morin kan ní church ó níbi tá a mọ̀ nínú orin a máa kọ́ pẹ̀lú confidence pẹ̀lú ìgboyà tó make sense pé orin mo mọ̀ ó tó tiẹ̀ ní àpẹẹrẹ orin kan tó máa sọ sí mi lọ́kàn gbogbo gbà ó yẹ kẹ́ ẹ̀ morin ee Hosanna ee Hosanna èèwọ̀ kò sẹ́ni tí òun èèwọ̀ ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe rí gangan nìyẹn orin yẹn dùn ó make sense ẹ̀ mo mọ̀ ó ó bá mi ó bá mi wí ó touch heart mi bẹ́ẹ̀ ni ó mí sí mi ọlọ́run lò fún mi ẹ̀ mi ò dẹ̀ mọ̀ púpọ̀ ṣùgbọ́n ibi tí mo mọ̀ ọlọ́run ti lò fún ayé mi ọlọ́run ìyanu ni IBK ń ké sí nínú orin mo lérò pé jẹ̀ gbádùn orin alright bẹ́ẹ̀ ni ẹ̀ ibikíbi tí a bá wà ẹ jẹ́ ká máa rántí pé ọlọ́run lọ́ba tó ń ṣe ìyanu ọlọ́run bá ló ti bẹ̀rẹ̀ láti máa ṣe ìyanu nínú bíbélì títí di òde òní kò ṣàmáṣe ìyanu láti gbà láti májẹ̀mú láíláí títí jésù ọba tó fi dé ayé tóun náà fi wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó ṣe oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu káàdẹ̀ má gbàgbé wípé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì nǹkan tí bíbélì sọ fún wa wípé kí àwa má sáré tẹ̀lé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu torí pé àwa gangan yes we are signs we are made for signs and wonders torí náà àwa gangan ni iṣẹ́ ìyanu tí ọlọ́run ti ṣe tó dẹ̀ ti ṣe parí alright ah, ìyẹn make sense. <laughs> all right a ní rí jù bá lọ lórí ètò lónìí ó ṣe ní láàánú pé a ní láti lọ bọ̀ then mo máa fílẹ̀ sórí orin tó make sense kan but before ká tó lọ sórí orin yẹn n fẹ́ sọ fún wa pé fún àǹfààní àwọn tá a wa lórí social media handles wa ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ìsìn ẹ lọ sórí Instagram facebook àti twitter at orisun tv ẹ ti lọ sórí wẹ́bsáìtì wa www.orisun.tv ẹ lọ sórí youtube wa náà it's at www.orisun.tv bẹ́ẹ̀ ni fún àwọn àtàdé ẹ fẹ́ follow mi ẹ fẹ́ mọ ibi tá a ti lè hang out and all alright ẹ lè kàn sí mi lórí facebook at mc tife fan page mi ẹ kàn lọ síbẹ̀ like fan page ẹ lè drop comment yín it's fine but then ẹ lọ sórí instagram mi náà at mc mc abi <laughs> israel rẹ o mc ti fẹ́ underscore mcfr underscore mcfr lórí instagram ni fún àǹfààní àwa tí a fẹ́ ká play orin wa lórí tv ní ọ̀sẹ̀ tó ń bọ̀ alright ẹ send orin yẹn sí mi ẹ send ẹ title àkọlé ẹ̀ sí mi gbà ẹ bá mi ṣe orin báyìí báyìí o ẹ orin tí mo tẹ̀ fẹ́ play ní ìsìn tá a máa fi ká ètò nílẹ̀ ẹnìkan ló send ẹ̀ sí mi torí náà ẹ má jáfara tó bá orin kan bá wà lọ́kàn yín tó sọ sí lọ́kàn ẹ send ẹ̀ sí mi tó bá ti bá ìlànà tẹlifíṣàn mu kí ni ìdí náà tá a ṣe ní play a máa play ẹ gbogbo àdèmàjẹ ẹ àmàjẹ gbádùn orin náà kẹ́d dẹ̀ má gbàgbé ń pé bẹ́ẹ̀ ṣe ń ṣe concert tẹ́ ń ṣe oríṣiríṣi worship night ẹ̀ ń ṣe praise night ẹ̀ ń ṣe àjọ̀dún ẹ̀ ń ṣe ìkórè ohunkóhun tẹ́ ń ṣe nílé ìjọsìn yín tó ní ṣe tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ kìrìsìtẹ́nì àti ìlànà ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ kàn sí mi o ẹ kàn sí wa ẹ dẹ̀ lè pe nọ́mbà tó ń lọ lórí amóhùnmáwòrán yín a máa wá síbẹ̀ a dẹ̀ máa gbé sórí ètò ó máa jẹ́ kí ètò yìí kí gbogbo akadẹ̀ lọ ó máa jẹ́ kí ètò make sense and then gbogbo àdẹ̀ máa gbádùn ẹ̀ alright gbogbo ẹ̀ ló máa jẹ́ kí gbogbo àwọn tá a wà ń lé tá a lọ sí concert yẹn tá a lọ sí worship night yẹn tá a sí ń bẹ̀ a máa fojú wa rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ gangan torí pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣeé ṣe kí n fún wa ní orin kan tó make sense kí n fún wa ní orin kan tó tó dàbí ara ọ̀tọ̀ ẹ mọ̀ pé ẹ máa máa look forward to that song but then kì í ṣe orin nìkan mo tún ní oríṣiríṣi nǹkan tí mo fẹ́ pack package fún wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wo ìròyìn tá mojúbà tó bá fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́n ṣọ́wájú bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátápátá ni mo máa kó wá fún wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ wo ẹ̀yin mo rí yìí èmi mo rí yìí ẹ jẹ́ ká lọ jẹ gbádùn hallelujah thirty billion hallelujah hallelujah méje kò tó rárá nínú oore tí ọlọ́run ṣe fún wa ṣùgbọ́n mike abdul monique àti adams sọ pé thirty billion hallelujah lọ́wọ́n fẹ́ ké sí ọlọ́run ọba thirty billion hallelujah ooo. Oh ó yá kò mọ́lẹ̀ gbé sókè ó dàbọ̀. <laughs>